ìròyìn ìròyìn ìròyìn ìròyìn ojoojúmọ́ lórílẹ̀‐èdè òmìnira tiwantiwa yorùbá. ìròyìn ojoojúmọ́ òmìnira IYPDRY òní ọjọ́ ìṣẹ́gun ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù ògún ẹgbàá ọdún ó lé mẹ́rìnlélógún àti kí gbogbo ìjọ ènìyàn yìí lè mọ̀ pé olúwa kì í fi idà tàbí ọ̀kọ̀ gbanilà nítorí pé ti olúwa ni ogun náà yóò sì fà ọ́ lé wa lọ́wọ́. ọlọ́run olódùmarè ti bá wa gba ìjẹ́ orílẹ̀-èdè wa padà ní ogúnjọ́ oṣù bélú ẹgbàá ọdún ó lé méjìlélógún. ọlọ́run olódùmarè ti bá wa gba ìṣèjọba ara wa padà ní ọjọ́ kejìlá oṣù igbe ẹgbàá ọdún ó lé mẹ́rìnlélógún orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá ti jáde kúrò lára nàìjíríà kì í ṣe ara nàìjíríà mọ́ orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá jẹ́ orílẹ̀-èdè olómìnira aṣèjọba ara ẹni òun ni orílẹ̀-èdè tuntun jùlọ ní àgbáyé. orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá ni a mọ̀ nínú ìtàn wa gẹ́gẹ́ bí yorùbá kingdom yorùbá nation yorùbá land yorùbá country kò sí ìpínyà kò dẹ̀ sí division ní ilẹ̀ yorùbá under democratic republic of the yorùbá dry ni gbogbo wọn wà. ìkìlọ̀ fún gbogbo ẹ̀yin àgbẹ̀ ẹ má ṣe gba irúgbìn gmo lọ́wọ́ ẹnikẹ́ni ọ̀nà mìíràn láti pa àwa aláwọ̀ dúdú run ni àìsàn oríṣiríṣi ni irúgbìn yìí yóò fà sí àgọ́ ara ẹni tí ó bá jẹ bẹ́ẹ̀ sì ni ẹni náà kò ní lè bí ọmọ mọ́ àti wípé ilẹ̀ tí wọ́n bá gbin irúgbìn yìí sí yóò di aṣálẹ̀ tí kò sì ní lè mú èso jáde mọ́ fún ìdí èyí ẹni tí ọwọ́ ìjọba orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá bá tẹ̀ ẹ̀sùn ìpànìyàn ni o nítorí náà a gbogbo ẹ̀yin indigenous Yorùbá people IYP ti Democratic Republic of the Yorùbá DRY wípé ibikíbi tí ẹ bá ti rí ẹni tí ó bá gba irúgbìn yìí tàbí ẹni tí ó fún wọn ẹ bá wa ya àwòrán wọn àti ẹni tí ó fún wọn àti ẹni tí ó gbà á apànìyàn ni àwọn méjèèjì ẹ tọ́jú àwọn irúgbìn àbáláyé tó wà lọ́wọ́ yín. ṣáájú kókó inú ìròyìn náà. àwọn òyìnbó sọ pé kò sí ọ̀ràn nínú bíbá ọmọdé lò pọ̀ ẹ gbà wá o háà èyí tún lágbára o apànìyàn nílẹ̀ gẹ̀ẹ́sì. lábẹ́ àkòrí àǹfààní orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá ọ̀rọ̀ tòní ni ìgbé ayé olóṣèlú ní DRY. oríṣiríṣi ìwà ìkà ní àgbáyé. àṣírí ayédèrú oníṣègùn tú ní ìkòròdú. ẹ wo ìjàgàba àwọn agbésùnmọ̀mí nàìjíríà ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́ oríṣiríṣi nǹkan la máa ń gbọ́ ò tí àwọn òyìnbó yìí máa ń sọ kí a má sọ pé ó ṣe jẹ́ lórí ọ̀rọ̀ òyìnbó ni gbogbo nǹkan tí à ń sọ wá ń dálé ẹbí wa kọ́ ìròyìn ẹrú tí wọ́n ti kó sí orí ọ̀pọ̀lọpọ̀ aláwọ̀ dúdú ló ń jẹ́ kí a pe àkíyèsí wa sí àwọn nǹkan kan wọ̀nyí nítorí ẹlòmíràn ti rò pé òtítọ́ ni ohunkóhun tí òyìnbó bá sọ èyí kò sì rí bẹ́ẹ̀ rárá kí a má ṣe gbàgbé pé àwọn kan wà ní ayé yìí tó jẹ́ pé kí ayé sáà ti forí sísàlẹ̀ ni wọ́n ń wá kiri kí ọkùnrin máa bá ọkùnrin lò pọ̀ kí obìnrin máa bá obìnrin lò pọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ èyí tí a tún wá gbọ́ báyìí ni pé wọ́n ní kí a fojú àánú wo àwọn tó jẹ́ pé ọmọ ọdún mẹ́tàlá sísàlẹ̀ ni wọ́n nífẹ̀ẹ́ sí láti máa bá lò pọ̀ kí a gbà pé ìyẹn náà dára tí ó bá jẹ́ nǹkan tí wọ́n fẹ́ nìyẹn kí ó tó di pé àwọn kan máa bẹ̀rẹ̀ sí ní dábàá bíbá ọmọdé lò pọ̀ ni a ṣe ń sọ èyí torí ìròyìn tí a rí fọ́nrán rẹ̀ lórí ẹ̀rọ ayélujára sọ pé àwọn onímọ̀ ìjìnlẹ̀ òyìnbó kan ló sọ bẹ́ẹ̀ ẹ jọ̀wọ́ tí a bá ní ọmọbìnrin tó jẹ́ ìpẹ́ rẹ̀ tí wèrè ọkùnrin kan wá sọ pé òun máa bá lò pọ̀ ṣé ọmọ ọdún mẹ́ta mọ nǹkan tó yẹ kóun ó sọ ni tí kò bá sì wá mọ̀ ṣé ọkùnrin ọ̀hún á wá fi tipá mú ni ọ̀rọ̀ aṣiwèrè wà lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ àwọn òyìnbó tí wọ́n pera wọn ní onímọ̀ ìjìnlẹ̀ wọ̀nyí abájọ tí ọlọ́run olódùmarè sọ pé kí àwa ọmọ aládé ó padà sí orísun wa ní déédéé ìgbà yìí àti ní déédéé àsìkò yìí kí a má ṣe gbé ọpọlọ wa fún amúnisìn tàbí ẹnikẹ́ni láti dàrú kí ògo ọlọ́run kí ó máa búyọ ní ayé wa gẹ́gẹ́ bí àlàkalẹ̀ tí olódùmarè ti gbélé màmá wa ìyáàfin modúpẹ́ ọlá onítìrí abíọ́lá lọ́wọ́ kí ààbò ẹlẹ́dàá kí ó wà lórí wọn títí láé. ní agbègbè kan ní Manchester ilẹ̀ Gẹ̀ẹ́sì obìnrin kan ẹni ọdún mẹ́tàlélógójì tí àwọn kan júwe gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè Uganda ni ó ṣe àgbákò ikú òjijì láti ọwọ́ ọmọ bíbí inú rẹ̀ èyí tí ọjọ́ orí rẹ̀ kò ju ogún ọdún lọ. ìròyìn ọ̀hún tún tẹ̀síwájú wípé lẹ́yìn tí ọ̀dọ́mọkùnrin yìí gún ìyá rẹ̀ pa tán ni ó tún lọ gún ọmọbìnrin mìíràn ẹni ọdún mẹ́tàdínlógún tí ó sì wà ní ẹsẹ̀ kan ayé àti ẹsẹ̀ kan ọ̀run báyìí ọ̀dọ́mọkùnrin yìí kò mà dáwọ́ dúró níbẹ̀ níṣe ló tún kọjá lọ sí ọ̀dọ̀ ọkùnrin kan ẹni ọdún mẹ́rìnlélọ́gọ́ta tó sì gùn bákan náà ẹ̀dà ìkejì ìròyìn náà sọ pé bàbá rẹ̀ àti àbúrò rẹ̀ ní àwọn méjì tí ó tún gún lọ́bẹ̀ yẹn gbogbo àwọn ọmọ ìbílẹ̀ Yorùbá indigenous Yorùbá people IYP ti orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá Democratic Republic of the Yorùbá (DRY) tí a wà ní ilẹ̀ Gẹ̀ẹ́sì ẹ jọ̀wọ́ ẹ jẹ́ kí a ṣọ́ra gidi ní àkókò yìí. Oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀ nílẹ̀ Gẹ̀ẹ́sì báyìí tó gba ìkíyèsára. Bẹ́ẹ̀ ni kí a ṣe ojúṣe òbí fún àwọn ọmọ wa kì í ṣe nípa fífún wọn lówó nìkan ṣùgbọ́n kíkọ́ wọn lẹ́kọ̀ọ́ ọmọlúwàbí nítorí ìlú tí wọ́n wà kò rọrùn parí gbogbo rẹ̀ ẹ jẹ́ kí a rántí ọ̀rọ̀ olórí ìjọba adelé wa bàbá wa mobọ́lájí ọláwálé akínọlá ọmọkọrẹ́ tí wọ́n sọ fún wa wípé àsìkò tó kí a máa bọ̀ ní orísun wa. òṣèlú ṣíṣe ní orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá democratic republic of the yorùbá dry jẹ́ èyí tí kò fi àyè gba fàmílétèntutọ́ nítorí gẹ́gẹ́ bí màmá wa ìyáàfin modúpẹ́ọlá onítìrí abíọ́lá ti ṣe àlàyé fún wa òṣìṣẹ́ ìjọba náà ni àwọn tí a bá yàn sí ipò ní DRY jẹ́ wọn kò sì ní àṣẹ láti ṣe ohun tí ó yàtọ̀ sí òfin orílẹ̀-èdè Yorùbá Gẹ́gẹ́ bí àpẹẹrẹ, olórí ìjọba orílẹ̀-èdè Yorùbá kò lè lo ọkọ̀ ìjọba lẹ́yìn tí ó bá ti ṣíwọ́ iṣẹ́ ní ojoojúmọ́ àfi tí ó bá ní àfikún iṣẹ́ ní ọjọ́ náà. Bẹ́ẹ̀ náà ni kò sí ọ̀gọ̀ọ̀rọ̀ ọkọ̀ tí yóò máa tẹ̀lé níbikíbi tí ó bá ń lọ. Kìkìdá ọkọ̀ tí ò wà nínúu rẹ̀, ọkọ̀ ẹ̀ṣọ́ ààbò gbogbo ọkọ̀ náà kò ju mẹ́ta lọ ní ìbẹ̀rẹ̀ lẹ́yìn àkókò díẹ̀ méjì péré ni yóò jẹ́ ọ̀sẹ̀ méjì méjì ni àwọn olóṣèlú wa yóò mọ gba owó ẹ̀yà wọn gẹ́gẹ́ bí ó ti wà fún àwọn òṣìṣẹ́ ìjọba tó kù wọn kò sì ní àǹfààní láti wà ní ìdí gbígbé iṣẹ́ fún agbaṣẹ́ṣe gbogbo ẹni tí a bá yàn sípò ni yóò bu ọwọ́ lu ìwé àdéhùn pẹ̀lú ọmọ ìbílẹ̀ yorùbá wọn kò sì gbọ́dọ̀ yẹ àdéhùn náà. a ti máa ń gbọ́ bí àwọn òyìnbó amúnisìn tí wọ́n pe ara wọn ní alágbàáyé globalist ṣe ń ṣe ìkà sí aláwọ̀ dúdú bẹ́ẹ̀ náà ni wọ́n ń ṣe sí ara wọn bí ó tilẹ̀ jẹ́ pé aláwọ̀ dúdú ni wọn kò fẹ́ rí ní orí ilẹ̀ ayé ṣùgbọ́n yàtọ̀ sí èyí wọn ò tilẹ̀ fẹ́ kí ènìyàn ó pọ̀ ní ayé yìí ìdí nìyí tí wọ́n fi ń hu ìwà ìkà láàrin ara wọn pàápàá ọ̀pọ̀lọpọ̀ ohun aburú ni wọ́n ń ṣe sí àwọn ènìyàn wọn. lọ́wọ́lọ́wọ́ báyìí omi tí ó ń jáde láti inú ẹ̀rọ ní ilẹ̀ amẹ́ríkà kò dára fún lílò ṣùgbọ́n àwọn èèyàn kò mọ̀ omi ọ̀hún ló sì ń fa àwọn oríṣiríṣi àìsàn. gẹ́gẹ́ bí ọkùnrin òyìnbó kan ní amẹ́ríkà ṣe sọ so, èyí tí a rí fọ́nrán rẹ̀ lórí ẹ̀rọ ayélujára wípé kẹ́míkà kan wà tí wọ́n ń pè ní hydrofluorosilicic acid tí a túmọ̀ sí silicofluoride tí ìjọba orílẹ̀-èdè Amẹ́ríkà gba àwọn ilé-iṣẹ́ kan láti máa ṣe àdánù rẹ̀ tí ó ti ilé-iṣẹ́ wọn wá sínú omi tí ilé-iṣẹ́ ìjọba olómi fà lọ sí inú ilé àwọn ará ìlú bẹ́ẹ̀ sì ni kẹ́míkà yìí máa ṣe ìpalára bíi àìsàn ọkàn àìní ọpọlọ tó pé dáadáa àìní okun tó láti borí àìsàn tó bá kọlù ni. ìjọba wọn ń ṣe èyí bí ìgbà tí a bá sọ pé wọ́n ń ṣe ìrànwọ́ fún àwọn iléeṣẹ́ ọ̀hún láti ríbi da àwọn ìdọ̀tí tó ń jáde láti iléeṣẹ́ wọn sí ṣùgbọ́n eléyìí wá já sí pé kí ẹni tó bá mu omi tààrà láti ẹ̀rọ omi tí ó ń wọnú ilé wọn á wá máa mu silicofluoride láìmọ̀ ìdí tí ọ̀rọ̀ yìí fi kàn wá ni pé àwọn amúnisìn wọ̀nyí máa ń wá ọ̀nà láti kó àwọn ohun olóró bẹ́ẹ̀ wá sí ilẹ̀ aláwọ̀ dúdú àwọn alábọ̀dé ààrẹ orílẹ̀-èdè ní áfíríkà ni wọ́n sì máa ń lò fún irúfẹ́ iṣẹ́ bẹ́ẹ̀ nítorí náà a ní láti kíyèsára gidigidi kí a má ṣe gba ohunkóhun tí a kò bá mọ ìwúlò rẹ̀ lọ́wọ́ ẹnikẹ́ni fún ìdí èyí a dúpẹ́ pé olódùmarè fún wa ní ìránṣẹ́ rẹ̀ màmá wa ìyáàfin mọ́dúpẹ́ onítìrí abíọ́lá láti la ojú wa sí ọ̀nà tí a nílò láti tọ̀ kí ìran yorùbá má ṣe tún kó sí ìdààmú mọ́ títí ayé. a gbọ́ ìròyìn nípa ọkùnrin ayédèrú dókítà kan tí ó ṣe iṣẹ́ abẹ fún aláìsàn ní ìkòròdú ìpínlẹ̀ èkó wa democratic republic of the yorùbá dry níbi tí jíde sanwó-olu ti ń fipá jẹ gàba fún ìjọba agbésùmọ̀mí nàìjíríà ṣakirudeen ní orúkọ ọkùnrin ọ̀hún ọmọ abẹ́òkúta ní orílẹ̀-èdè wa DRY ló pera rẹ̀ iléèwé girama ni ó ti jáde gẹ́gẹ́ bí ó ṣe sọ nínú fọ́nrán tí a rí lórí ẹ̀rọ ayélujára ṣùgbọ́n tí ó gbé ayédèrú ìwé ẹ̀rí akọ́ṣẹ́mọṣẹ́ láti fásitì sí ilé ìwòsàn ayédèrú náà tí ó pe orúkọ rẹ̀ ní Skylink Medical Center ní Ìkòròdú ohun tí ó dunni ni wípé ọkùnrin yìí jẹ́ ọmọ Yorùbá bí ó ṣe sọ àti pé orílẹ̀-èdè wa DRY ni ó ti ń ṣe èyí. Ṣùgbọ́n ní kété tí àwọn adelé wa bá ti wọlé sí oríkò ilé-iṣẹ́ ìjọba ní àwọn ìpínlẹ̀ wa kọ̀ọ̀kan, àtúnṣe àti ètò tó lóòrín yóò wà, gẹ́gẹ́ bí àlàkalẹ̀ tí Ẹlẹ́dàá wa ti gbé lé ọwọ́ màmá wa, Ìyáàfin Modúpẹ́ Onítìrí Abíọ́lá, pẹ̀lú àṣẹ Èdùmàrè kò ní sí ayédèrú ohunkóhun ní orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá àwọn ọmọ ìbílẹ̀ yorùbá tí ó bá fẹ́ kọ́ ẹ̀kọ́ láti jẹ́ oníṣègùn tàbí irúfẹ́ ẹ̀kọ́ tí ó bá wù wọ́n ní ẹ̀tọ́ láti ṣe bẹ́ẹ̀ ọ̀fẹ́ sì ni láti ilé-ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ dé àkọ́gboyè kínní ní fásitì ìjọba jẹgàba nàìjíríà ẹ kúrò lórí ilẹ̀ wa ayédèrú ìjọba nìyí ẹ wo wàhálà tí babájídé sanwóolu kó àwa ọmọ yorùbá sí látàrí jíjẹ gàba tí òun àti àwọn ọmọ àlè yòókù rẹ̀ ń jẹ gàba lórí ilẹ̀ àwa ọmọ orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá democratic republic of the yorùbá dry ohun tí a gbọ́ nínú ìròyìn kan ni wípé ọkọ̀ akérò kan tí ó jẹ́ ti ìjọba ìpínlẹ̀ èkó ni ó déédéé ṣubú èyí tí ó mú kí ènìyàn mọ́kànlá farapa nínú ìṣẹ̀lẹ̀ náà ṣebí láti dẹ́kun àwọn ìṣẹ̀lẹ̀ ibi bí irú èyí ni ìyá wa Modúpẹ́ọlá Onítìrí Abíọ́lá ṣe dìde tí àwa ojúlówó ọmọ Yorùbá sì tì wọ́n lẹ́yìn kí a lè máa ṣe ìjọba ara wa kí a sì lè dáàbò bo ẹ̀mí àti dúkìá àwọn ènìyàn wa pẹ̀lú àṣẹ Èdùmàrè nígbà tí màmá wa ti fi òye bí a ṣe jẹ́ orílẹ̀-èdè yé wa ojú wa ti là a sì rí i kedere wípé ọmọ àlè lásánlásán ní gbogbo ẹ̀yin tí ẹ pe ara yín ní olóṣèlú àti wípé àwọn amúnisìn ọ̀gá yín ni ẹ̀ ń ṣiṣẹ́ fún èròǹgbà gbogbo yín ni láti pa gbogbo wa run kúrò lórí ilẹ̀ àwọn baba ńlá wa ṣùgbọ́n olódùmarè ti dójú ti gbogbo yín àwa ìran yorùbá kì í ṣe ara yín mọ́ láti ogúnjọ́ oṣù bélú ẹgbàá ọdún ó lé méjìlélógún tí a ti ṣe ìkéde òmìnira orílẹ̀-èdè yorùbá bẹ́ẹ̀ ni a sì ti ṣe ìbúra wọlé fún olórí ìjọba adelé wa bàbá wa mọ́bọ́lájí ọláwálé akínọlá ọmọkọrẹ́ láti ọjọ́ kejìlá oṣù igbe ẹgbàá ọdún ó lé mẹ́rìnlélógún a sì ti sọ fún yín ṣáájú ìgbà yìí náà wípé à ń bọ̀ láti wá gba ẹ̀tọ́ wa padà lọ́wọ́ yín ṣé o wá rí ìwọ sanwó-olú ò ń fi ẹ̀ṣẹ̀ kún ẹ̀ṣẹ̀ rẹ sí i lójoojúmọ́ láìpẹ́ àti láì jìnnà ojú yín máa tó rí ohun tí yóò ṣẹlẹ̀ nítorí pé olódùmarè ti jà fún wa bí ẹ fẹ́ bí ẹ kọ̀ ìran yorùbá kò padà sí nàìjíríà mọ́. a ò rí jù báyìí lọ lónìí kí a tó máa lọ kókó inú ìròyìn náà lẹ́ẹ̀kan sí i. àwọn òyìnbó sọ pé kò sí ọ̀ràn nínú bíbá ọmọdé lò pọ̀ ẹ gbà wá o. èyí tún lágbára o apànìyàn nílẹ̀ gẹ̀ẹ́sì. lábẹ́ àkòrí àǹfààní orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá ìgbé ayé olóṣèlú ní DRY. oríṣiríṣi ìwà ìkà ní àgbáyé àṣírí ayédèrú oníṣègùn tú ní ìkòròdú. ẹ wo ìjàgàba àwọn agbésùnmọ̀mí nàìjíríà. a ò ní rí jù báyìí lọ lónìí ẹ kú kalẹ̀.